iṣẹ́ agbára rẹ̀ ó ga púpọ̀ o kò má lóhùn kàtàn. ó ṣẹ́gun erodu ó ṣẹ́gun gòláyàtì o ọkùnrin aláìsàn etí odò bẹ́tàìdá odidi ọdún méjìdínlógójì ló fi ṣàìsàn odidi ọdún méjìdínlógójì ló fi wà nínú ìdè tó bá wọ lọ́rùn aláyè pàdé. ó ní ọ̀gá èmi kò ní ènìyàn kan tí yóò gbé mi sínú odò nígbà tó mi máa ń rú. ṣé agbára tó jù nínú omi tó ń yẹ̀yẹ́ protocol. agbára ńlá tí kò nílò ìrànwọ́ ìgbìmọ̀. ó ní. sóhun tó lè fún ọ ọlọ́run láti ṣe kò sóhun tó lè fún ọ ọlọ́run láti ṣe ní gbogbo ọ̀nà ni mo fi mọ̀ pé ó tóbi o ó tóbi o Jésù ó tóbi ju ayé lọ. ojú ayé lọ. alágbára ń wá. ọmọ tóbi ojú ayé lọ. rọmọ níṣẹ́ bọ́mọ ṣe o. nínú ọdún ni mo fi mọ̀ pé ó tóbi. ó tóbi láti láti. ni mo fi mọ̀ pé ó tóbi. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. fẹsẹ̀ fẹ́ tó kílẹ̀ falafala. ẹ kú ojúmọ́ ajábalẹ̀ tó ti dòde o. lórí fẹsẹ̀ fẹ́ tó kílẹ̀ falafala. ògidì ìròyìn pọ́npẹ́lẹ́ káàkiri lẹ́wà. láti inú àwọn ìwé ìròyìn tó jáde fún tòní o. ẹ dákun ẹ nǹkan fìdílé ká jíjọ gbọ́. ó yá ká jíjọ gbọ́. Àjààbálẹ̀ lẹ́yìn ìròyìn káàkiri àgbáyé. Oyè lórí Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine. Ó kìlọ̀ ṣe bòmílà kò dẹ̀ ṣe tá a mi sí. Ògidì àjààbálẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ àjààbálẹ̀ lórí Fresh FM. lábẹ́kúta ah. <laughs> ajá balẹ̀ lẹ́bàá ibi mọ́wá bọ́rọ̀ mi dé ìmọ̀ wà lágbára báyìí o nígbà báyà ni ìmọ̀ pàtúpalẹ̀ tó sógbó. o tó pérò sọ́kọ̀ lọ <laughs> gẹ́gẹ́ bí ìṣe rẹ ìtọ́ eh, bá ti mọ̀yàn la téèyàn máa ń ṣe ní gbogbo ìgbà. ìròyìn abẹ́òkúta mo pé ó jẹ́. mo ti rí nù hmm. abẹ́òkúta àti ìbàdàn àtòṣogbo àti adó èkìtì àti àkúrẹ́ tí ń bọ̀ lọ́nà àtàkùrẹ́ àti èkó tó dé tán mm. gbogbo ẹ̀ omi ẹ̀kọ́ ẹ̀kọ́ náà ní í ṣe. ẹ̀kọ́ náà ní ara ìyàwó kan náà ó là ń to aṣọ náà. lábẹ́ àbùradà kan náà la wà. iná la wà yìí ẹ má bínú ẹ má bínú ó ti wà nú omi ara àtẹ̀jẹ́ ara ni. àdúpẹ́. ọ̀dà kò burú àjẹ́ àbálẹ̀ ìròyìn rèé ìkànnì fresh one zero five point nine ilé orin challenge nílùú ìbàdàn orí ti dé o ó ti jókòó sẹ́gbẹ̀ẹ́ ọrùn rẹ̀ wò ó mo tiẹ̀ sọ fápẹ́ àmọ́ ní wò ó mo ní di orí mi <laughs> ó ní orí òun ògbó mo ní tí ò já <clears throat> mọ́ àbọ̀ kájọ ṣètò ní hàn ó ní tàbá tí àdó ọ̀ràn bí orí bọ́ bára òun mú ó ní ẹ dúró lórí ọwọ́ sẹ́lẹ̀sẹ́ ọlọ́run tiẹ̀ nífẹ̀ẹ́ lomi ìṣẹ̀lú láéláé ó ṣe wọ̀ ẹlòmíì ò ní ṣe nìkankan nù àwa méjèèjì iṣẹ́ ìlú náà ni mọ̀sánmọ́ ládùúgbò tiyín náà mo ní ah, ẹ lòpò láàárọ̀ inú wọ́n lòpò láàárọ̀ inú oríṣiríṣi ìjọba lọ́wọ́ ìjọba òkè ìjọba àárín àti ìjọba àṣàlẹ̀. adakọ̀ burúkọ̀ bàjẹ́ ojúmọ́ ọlá ojúmọ́ ọlà ojúmọ́ àlàáfíà ìbùkún rẹpẹtẹ kó máa jẹ́ ti gbogbo etí tó ń gbọ́ wa bọ́ọ̀nì ti ṣe jẹ́ ọjọ́ àbámẹ́ta sátidé eléyìí ti ṣe ọjọ́ kẹtàlá oṣù kọkànlá ẹgbẹ̀wá ọdún ó lé mọ́kànlélógún ládéládé à ń kí wípé àkú ojúmọ́ lẹ́gbẹ́lẹ́gbẹ́ à ń kí pé àkú ojúmọ́ lọ́gbàlọ́gbà à ń kí pé àkú ojúmọ́ níjọ níjọ àkú ojúmọ́ èyí tọ́já wípé ojúmọ́ tòní òní parí àní parí ẹ̀ pẹ̀lú ẹkún òun ìbànújẹ́ ayọ̀ tá a fi bẹ̀rẹ̀ rẹ̀ náà láàfin làájá o oṣù kọkànlá yìí ayọ̀ tá a fi bẹ̀rẹ̀ rẹ̀ láàfin làájá ọdún twenty twenty one ayọ̀ tá a fi bẹ̀rẹ̀ rẹ̀ láàfin làájá o tó kò burúkọ bàjẹ́ bá a bá tún ní ká máa jẹ́ iṣẹ́ oríran wa ìwé ìròyìn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ náà ló tún bá wa wá sóde ìwé ìròyìn ti Saturday Tribune tó ń ti The Nation Saturday Dr. Olùtayọ̀ Fálétí yèyé agbẹ́dẹ́gbẹ́yọ̀ ká máa jẹsẹ òríran wa. a jẹ́ pé àgbẹ̀ tún ti dé ó dé tòǹtì dáró àlùkò dé ó dé tòǹtì kò sùn lékèlékè dé ó dé tòǹtì kẹfun nẹ́nẹ́ ìkànnì fresh àtúntì dé o gẹ́gẹ́ bí ìṣe wa lọ́jọ́jọ́ àbámẹ́ta sátidé àti lọ́jọ́ àìkú sunday ẹ ti mọ̀ pé bá aago méje bó bá ti ń rokogó lọ́jọ́jọ́ àbámẹ́ta sátidé tó ń ti ọjọ́ àìkú sunday ẹ ti mọ̀ pé ìròyìn ajá balẹ̀ ló máa ń gàtẹ̀ tòní ò tẹ̀tì adé gẹ́gẹ́ bí ìṣe wa ìkànnì fresh adé tàwa ti ròyìn ajá balẹ̀ tá a fi gbàyì lọ́wọ́ gbogbo ayé ìwé ìròyìn saturday punch wáde láàárọ̀ yìí ìwé ìròyìn saturday sun náà wáde ìwé ìròyìn Saturday Tribune tó fi mọ́ ìwé ìròyìn The Nation tó jáde fún tòní ọjọ́ àbámẹ́ta sátidé ṣèjìkò mi ṣèjìkò ra rẹ òun la fi kíní ọ̀hún ṣe torí pé ìwé ìròyìn Saturday Punch àti ìwé ìròyìn Saturday Sun òní bẹ̀ lákàtà tèmi Waheed Akíntayọ̀ ìlúmọ̀ọ́ká pírẹsẹ́ńtà ó yẹ ẹja bẹ̀rẹ̀ sí ni mọ̀ kó jáde lọ́kọ̀ọ̀kan ìjèjì àwọn àkòrí eléyìí tí wọ́n pàtẹ àwọn àgbérùgbésọ̀ tí wọ́n gbé karí nínú gbogbo àwọn ìwé ìròyìn mẹ́rẹ̀ẹ̀rin eléyìí tá a kó wá ságbòrò ajá balẹ̀ fún tòní. ẹ̀dá kò burú kò bàjẹ́ o torí wípé ìwé ìròyìn mẹ́rẹ̀ẹ̀rin tá a kó wá sóde lágbo òṣèlú ìròyìn pọ̀ dáadáa lórí n tó ní ṣe pẹ̀lú ètò ìlera ètò ààbò àti nǹkan amáyédẹrùn lórílẹ̀‐èdè wa nàìjíríà tó ń tètò ẹ̀kọ́ ìròyìn pọ̀ bíbá o nínú ìwé ìròyìn mẹ́rẹ̀ẹ̀rin ní ìta gbangba ìwé ìròyìn ti The Nation Saturday ìròyìn eléyìí tó súyọ ńbẹ̀ ní wípé bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ ẹgbẹ́ òṣèlú APC ni ó tún padà gbètò àkóso mọ́ ẹ̀yìn ẹgbẹ́ alátakò lọ́wọ́ lọ́dún 2023 ta ló wí ẹgbọ́ bàbá débi tí ìròyìn sújọ sí. lórí ọ̀rọ̀ eléyìí tó ní í ṣe pẹ̀lú owó orí tí í ṣe ti àlékún orí ọjà wọ́n níjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ti ń fojú sùn kí wọ́n fi egun òtòlò tàbí egun òjògẹ́ kí wọ́n fi to ọ̀rọ̀ tó wà ńlẹ̀ o láàrin gbogbo àwọn ìpínlẹ̀ eléyìí tí wọ́n pe ẹjọ́ tako ìjọba àpapọ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà látẹ̀kọ́ kọmíṣánná kan sọ̀rọ̀ ń bẹ̀ ó pé bí n tíjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà bí wọ́n bá fi lo àwọn bó bá jẹ́ pé ntọ́tọ́ tó ṣe tọ̀nà ní tọ́ tẹ́ àwọn lọ́rùn a jẹ́ pé àwọn gbà o àwọn ó sì kà sára bẹ́ẹ̀ àmọ́ láti ìpínlẹ̀ Rivers wọ́n pé ìjọba ìpínlẹ̀ Rivers wọ́n ní níṣe ni wọ́n mọ̀kọ́ láti sọ̀rọ̀ lórí ìfilọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà yìí ṣẹ̀wárí farajọra àròyìn ẹ̀ níbẹ̀ ni mínísítà kan lórílẹ̀‐èdè wa nàìjíríà ìyẹn ò mínísítà tó wà fún ètò ìṣúná ni wọ́n ti ń ṣe ní àlàyé pé ìdírè o tá a fi ta àwọn dúkìá kan eléyìí tó jẹ́ ogún orílẹ̀‐èdè nàìjíríà gbogbo ẹ̀ gbogbo ẹ̀ àkórí ìròyìn mo mẹ́nuba gàdàgbà gàdàgbà ó ní wọ́n fi ròyìn ẹ̀ sọ̀dọ́ sójúde wéròyìn Saturday Punch ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ń bẹ lójúwé kẹta. tó bá jẹ́ torí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ètò ààbò lórílẹ̀‐èdè wa nàìjíríà ni àwọn òṣìṣẹ́ ọmọ ológun ilẹ̀ yìí ń kìlọ̀ fún gbogbo ẹni tó bá dàbí ìgbà apẹ́yà oníwà akọ̀lọ̀rọ̀ sí wọ́n ní ọdún parí rọ lọ kẹkùlé ọgbà kó sọ fún toko kádùn ọgbà òrò fún ọbẹ̀ ẹ bára yín sọ̀rọ̀ ẹni ọba tasẹ̀ àgẹ̀rẹ̀bọ́ sọ́wọ́ àwọn òṣìṣẹ́ ọmọ ológun iye táwọn bá yẹn lápá mú wọn lọ́nu ojú ìwé kẹtàlá ìwé ìròyìn ti the nation saturday ni màá ti gbọ̀n yẹbẹyẹbẹ. èmi náà gbéra tààràtà tí mo wọlé kanlẹ̀ agbo òṣèlú ibẹ̀ ni mo wọlé sí lójú ìwé kọkàndínlógún nínú ìwé ìròyìn saturday punch wọ́n ní lórí ìlànà eléyìí ti ṣe ti ìta gbangba iyún ìlànà gbangba làṣáta láti fi ṣètò ìdìbò abẹ́nú nínú mímú ọmọ oyè eléyìí tí wọ́n mọ̀ jìgbò fún ipò kọ̀ọ̀kan nínú àwọn ẹgbẹ́ òṣèlú lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n láwọn gómìnà gómìnà wọ́n ní inú mọ̀ ń bí wọn lásìkò yìí torí pé wọn ò tí ì mọ ibi tí orí ń bá ọrùn wọn rè o lórí ìlànà tí wọ́n fi fa ẹni tí yóò gba ipò lọ́wọ́ wọn kalẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ gẹ́lẹ́ wọn ò sì tí ì mọ ibi tí orí ń bọ́rùn wọn rè lórí iṣẹ́ wọn ó lórí ọ̀fẹ́ láti gba tíkẹ́ẹ̀tì díje du ipò gẹ́gẹ́ bíi sẹ́nítọ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni wọ́n ń fò tẹ́lẹ̀ wípé yìí ò ní bí ọ̀ṣínbàjò àwọn gómìnà gómìnà tìlú dìbò yàn lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC tó fi mọ́ àwọn ọmọlẹ́gbìmọ̀ asòfin àpapọ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà bí wọ́n ti ṣe fi ẹnu kò lórí ìlànà kan tó ní í ṣe pẹ̀lú ètò ìdìbò abẹ́nú iléeṣẹ́ ààrẹ ilẹ̀ nàìjíríà ló fìdí ọ̀rọ̀ múlẹ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ojú ìwé kọkàndínlógún nínú ìwé Saturday Punch ó àbálẹ̀ ìròyìn ó ti já sí yín létí. ìkìlọ̀ wáyé látọ̀dọ̀ ẹni tí í ṣe ẹni ó ti fìgbà kan rí jẹ́ ààrẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà bàbá olóyè olúṣẹ́gun ọbásanjọ́ wọ́n ipe gbogbo ẹ̀yin olóṣèlú tẹ́ ẹ ti ń múra lẹ́ẹ̀dẹ̀ ètò ìdìbò ọdún 2023 ẹ̀ ṣọ́ṣe kọ́mọ̀ àdàbí gba wípé àgbá òfìfo yín níkàn pariwo lásán ojúwe kẹrìnléní ogún ìwé ìròyìn ti Saturday Tribune ni mo ti rí ìmọ̀ràn yẹn. lórí ti ìṣẹ̀lẹ̀ ilé kan gàgàrà eléyìí tó dà wó ní ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní ìgbìmọ̀ tẹ̀kótó tí wọ́n gbé kalẹ̀ lórí ọ̀rọ̀ ṣíṣiṣẹ́ ìwádìí lórí ilé tó dàwó yẹn wọ́n ní wọ́n bá aráàlú sọ̀rọ̀ lọ́jọ́ ajé Monday àwọn èèyàn tó wá fara káásá nínú ìṣẹ̀lẹ̀ wípé káwọn mọ̀lẹ́bí wọn kí wọ́n lọ rèé kópa débi ìjókòó ta gbangba táwọn ìgbìmọ̀ tọ́rọ̀ kàn tí wọ́n ti bùn aráàlú gbọ́ lórí ibi wọn bá ṣẹ́dẹ̀ o bẹ́ẹ̀ gẹ́lẹ́ wọ́n ní àgbákòbá àtàwọn míì wọ́n ń béèrè nǹkan kan lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú iléeṣẹ́ ti ẹni tí í ṣe ẹni tí ń kọ́ ilé ilé gàgàrà tó dàwó ní Ìkòyí l'Ékòyí wọ́n béèrè nǹkan kan nípa ọ̀rọ̀ ilé rẹ̀ ojú keje nínú ìwé ìròyìn Saturday Punch ó ní mo ti gán níròyìn ẹ̀. tó ọwọ́ mi rèé funfun lẹ́lẹ́ni láláì wọ gílọ̀fù ẹni ẹni tí í ṣe gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Rájí Babátúndé sanwó Babájídé sanwó ló ti sọ̀rọ̀ ó wípé gbogbo ẹ̀sùn táwọn aráàlú fi ń kan òun wípé ọwọ́ ìjọba ò lórí ilé tó dà wó ìpínlẹ̀ Èkó ọpọwọ ọ̀hún rèé o funfun lẹ́lẹ́ láláì lo gílọ́ọ̀fù ni o nígbà bá débi ìròyìn ẹ gbọ́ ìdí abá tó fi sọ̀rọ̀ bẹ́ẹ̀ bọ́ ta. nínú ìwé ìròyìn Saturday Sun tó jáde fún taarọ̀ ìwọ́n ní lórí ọ̀rọ̀ Nnamdi Kanu àwọn àgbààgbà láti ẹ̀yà Ìgbò wọ́n ṣe tán o láti lọ rèé báàrí orílẹ̀-èdè wa Nàìjíríà ajagun gbébọn ti Muhammadu Buhari tó ń ti ẹni tí í ṣe amòfin àgbà yẹnyẹn lórílẹ̀-èdè wa Nàìjíríà Abubakar Malami wọ́n ní wọ́n lọ rèé bá wọn ṣèpàdé papọ̀ àmọ́ agbẹjọ́rò Nnamdi Kanu òun pé kò ní í sí ọ̀rọ̀ àjọsọ kankan àbí à ń sọ àsọyépọ̀ láàrin Kanu àtijọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà àfi kí wọ́n kọ́kọ́ yọ̀ǹda rẹ̀ kó kúrò ní àmọ́nà o ìròyìn yẹn ń bẹ lójú ìwé kẹtàdínlọ́gbọ̀n nínú ìwé ìròyìn Saturday Sun tó jáde fún tààrọ̀ yìí. gbogbo ń tó bá máa ná àwọn òbí ni kò ná wọn fún ti wípé ètò ẹ̀kọ́ àwọn ọmọ wọn yóò mọ̀yán lórí ààrẹ Muhammadu Buhari ló mú mọ̀ràn ọ̀hún ṣọwọ́ ó pé èsì ìdánwò JAMB tó jáde tí àwọn akẹ́kọ̀ọ́ kan fìdírẹmi sí ń tọ́yẹ wọn lọ́ọ̀rẹ́ kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ tí wọn ò kójú òṣùwọ̀n láti wọlé ìwé ó pẹ́ káwọn òbí àtàlágbàtọ́ wọ́n má fi yùn ṣe o gbogbo tí ọba ná wọn wọ́n ná wọn láti jẹ́ ni wọ́n jí ọ́nà wọn láti jẹ́ kí àwọn ọmọ wọn wọ́n rí lé ìwé wọ̀ torí ààrí àkókò àrímúsolókùn ọ̀nbẹ ní ojú ìwé ìròyìn ti the nation saturday lójú ìwé kẹtàlá rẹ̀. tó bá ní í ṣe pẹ̀lú ti ètò ẹ̀kọ́ ni èmi náà tajú kan mo rí ìròyìn kan bẹ́ẹ̀ wọ́n ní ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n ti ṣetán láti fẹ́ iṣẹ́ wọn lójú sí lórílẹ̀-èdè wa Nàìjíríà láti fààyè gba àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n bá fẹ́ lọ rèé kẹ́kọ̀ọ́ tí wọ́n fẹ́ gba ìwé àṣẹ tí wọ́n fi kàwé lórílẹ̀‐èdè Amẹ́ríkà ìyẹn ń bẹ lójú ìwé kẹjọ nínú ìwé ìròyìn Saturday Punch ẹ wá rí lójú ìwé kọkànlá nínú ìwé ìròyìn Saturday Punch yìí kan náà wọ́n lórílẹ̀‐èdè Nàìjíríà àtàwọn orílẹ̀‐èdè míì lẹ́kùn Áfíríkà wọ́n ní wọ́n lórí ọ̀fẹ́ láti gba abẹ́rẹ́ àjẹára eléyìí tí ń dènà àìsàn ibà tá a mọ̀ sí malaria ní abala àkọ́kọ́ nínú ọdún 2022 bákan náà lójúwé kọkànlá nínú wéròyìn Saturday Punch wọ́n ní iléeṣẹ́ eléyìí tó ń rí sí ẹ̀ka ètò ìdájọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà lábẹ́ ìdarí Màlàmí wọ́n pé wọ́n mọ̀ san owó kan fún àwọn agbẹjọ́rò owó eléyìí ti ṣe ọ̀tàlénígba mílíọ̀nù náírà ó dé méjì two hundred and fifty eight million naira kí lowó ọ̀hún bá dé bá a bá ti ń tẹ̀wájú ajábalẹ̀ ìròyìn yóò já sí yín létí. ajábalẹ̀ ìròyìn ní í já sí yín létí lẹ́sẹẹsẹ inú ìwé ìròyìn ti the nation saturday náà ni mo tún ti rí ìròyìn eléyìí tí ìjọba àpapọ̀ fi sọ wípé lórí ọ̀rọ̀ àti mú ètò ọ̀gbìn kọ́ńrú kọ́ńrú gọ́gọ́ sí i káwọn ó sì túbọ̀ ro lágbára ààrẹ muhammadu buhari pé òun fi ọwọ́ gbá ẹran láyà yàtọ̀ sí egungun gbogbo tọrẹ́lú tẹrẹ́mọ̀ ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà wípé owó kan ti wà ní ìyàsọ́tọ̀ lórí àbá ètò ìsúná ọdún 2022 lẹ́yìn tí ó mú ìgbéga bá ètò ọ̀gbìn káwọn aráàlú ọmọ mi kan o oúnjẹ kò ní pẹ́ pọ̀ tí ó sì jí pé yọ pọ̀ dáadáa ojú ìwé ìkẹfà ìwé ìròyìn ti The Nation Saturday ni mo ká ìròyìn yẹn mọ́. ó dà kò burú kò bàjẹ́ ẹja gbéra pápá àpáká kọjá lọ sójú ọjà ọmọ alájẹ ni wá àtòrí àtọrùn afẹ́gbégbà jẹ́ kárí àwọn tá kó wádìí ẹja polówó rẹ̀ àlẹ́ pé òní jẹ́ ọjọ́ sátidé ká mọ̀ wá polówó ọjà hmm. torí owó tẹ̀ rí yẹn ó ṣe kókó owó dàlà ẹja dojú ọjà ajá balẹ̀. ajá balẹ̀. ajá balẹ̀ ìtàní sí agbára tí ọlọ́run máa ṣe lọ́jọ́ sunday tó ń bọ̀ yìí o. nípasẹ̀ pé ẹ̀ lórí prọfẹ̀tà yọ̀ọ́nìdí oyèwùmí jp ti feast of christ bible church rewrite my story o lord. máa wúra rẹ̀ rẹ̀ wá pàdé ọlọ́run nínú àpẹ̀ṣẹ sunday yìí látàgọ́ méjì òwúrọ̀ ní àwọn èèyàn yóò ti máa ní ìbápadé ọlọ́run alààyè tí ọwọ́ agbára rẹ̀ yóò sì máa kàn wọ́n fún ìgbésókè ọ̀nà àbáyọ àti ìṣerere ìwọ náà wà nínú iṣẹ́ agbára ojúkòròjú pẹ̀lú ẹ̀rí ìyàwó àwò lọ́jọ́ sunday nínú àdúrà àgbàrí ìyanu ojú ẹsẹ̀ lábẹ́ ìfàmì òrùyàn lọ lórí àwọn wòlíì rẹ̀. nígbà tí prọfẹ̀tà pásítọ̀ mrs ayọ̀rẹ́dì oyèwùmí jp. gbangba gbogbo èèyàn lálejò. nínú ìjọ feast first bible church second power la alongo ológun arúrò promise land ológun ẹrú mbàdàn zero eight zero three three seven six six nine four zero. lọ́jọ́ sunday tó ń bọ̀ yìí a máa tó ìtàn rẹ kọ́ gbogbo ayé ló máa sọ̀rọ̀ ẹ̀rí ẹ̀. torí pé jesus is real heaven is real association of motor dealers of nigeria amdon ọ̀yọ́ state chapter ń gbé school mo bọ̀ wá o fún ìdánilẹ́kọ̀ọ́ tìrú rẹ̀ kò wáyé rí o. bẹ́ẹ̀ni o association of motor dealers of nigeria amdon ọ̀yọ́ state chapter àtàjọ school mo special control unit money laundry tàbí àjọ efcc ló ṣàgbékalẹ̀ sẹ́mínà yìí o. gbogbo olókoòwò mọ́tò títà ló kán gbọ̀ngbọ̀ngbọ̀n rí ohun tó yẹ ká mọ̀. a ti gbèsè lórí àwọn dọ́kímẹ́ǹtì tó yẹ ká ní. a tó gbà wíẹ̀rí sẹ́tífíkẹ́tì skúmọ̀. kẹ́nikẹ́ni tó máa pẹ́rẹ́ ní mọ́tọ́dínlá ní nàìjíríà. àjọ skúmọ̀ ti fi kẹ́lẹ́ òfin gbé ọ̀pọ̀lọpọ̀. ẹgbẹ́ amdọ̀ ló ní kí wọ́n sẹ́wẹ́lẹ̀ náà. fami ẹgbẹ́ olè mẹ́tọ́ wọn lábẹ́ òfin skúmọ̀. sẹ́mínà yìí wáyé lọ́jọ́ tọ́sídẹ̀ẹ́ nọ́fẹ̀mbà eighteen ọdún yìí. aago mọ́kànlá àárọ̀ gẹ́gẹ́ la bẹ̀rẹ̀. ní ladima event center. tó wà lọ three eight eight one three eight four. àjọ skumo àti àmì ìpínlẹ̀ ọ̀yọ́ ló ń kéde. pop motor dealers. begin the nation moving. good morning doctor. welcome mamana you bring your sister today no doctor na my neighbor be dis o oh. i don dey beg her to join us register for antenatal for hospital but she no gree. madam why now you no know say you suppose come register for antenatal when you dey pregnant. doctor i no wan catch coronavirus no be hospital the thing dey dey pass. if you cover your nose and mouth with face mask do everything dem say make you do corona no fit catch you for hospital. abeg help me tell am o. Oh. but look me now i no sick no be sick people dey come hospital. madam no be every problem dey show for face when women get belle you hear these women outside no be play dem come play o oh. dem dey learn many things to help dem during pregnancy and doctors dey check dem to make sure say mother and baby dey fine. thank you doctor i no know say na so e be make i register for an ten atal quick quick. register for an ten atal care once you know you are pregnant hospitals are still safe. this message was brought to you by the state ministry of health with support from apin public health initiatives and us centers for disease control and prevention. It's celebration time. Cruiser Lounge and Bistro is celebrating her one-year anniversary. After vast contribution to the entertainment industry and majorly being the city's favorite hangout spot, we at Cruiser Lounge and Bistro are celebrating our one-year anniversary with our esteemed customers. Now look at me, it, it's a five-day celebration from the 17th to the 21st of November. This might be the busiest week in November in the city of Ibadan. Come with family and friends events as we celebrate together. The anniversary lineup are as follows. Wednesday the 17th of November, Snooker Tournament Grand Finale at the Cruiser Games Arena. And on Thursday the 18th of November, the Night of Comedy Cruise Show. This will feature Rapping Daddy, The 13th Disciple, Nepa Boys, Remote, Shade Black, and many more. There will be a special party on Friday the 19th of November with DJ KY and special star hype man Toby Shang on the 20th on Pool Party that comes with splendor and on the 21st of November, the anniversary grand finale and Sunday Fun Day with Kenny Black, Kenzo, and Shambo. It, it's celebration time. Cruiser Lounge and Bistro is celebrating her one year anniversary. You know a cruiser party and that regular party. gbogbo bio o ọ̀rọ̀ aràn lára ọmọdé lágbára o aràn lè wà lára ọmọdé fún ìgbà pípẹ́ láì fi àmì kankan hàn. bẹ́ẹ̀ni àkóbá ńláńlá nísì máa ṣe fún ìlera ẹ̀kọ́ àti ìgbáyégbádùn ọmọdé. ni ọmọ ẹni ṣe gbọ́dọ̀ lo oògùn aràn la ṣe tún gbọ́dọ̀ dènà ìtànkálẹ̀ rẹ̀. ìdí rèé o tí ìjọba omi tuntun nípínlẹ̀ Ọ̀yọ́ fi ṣètò àkànṣe ọjọ́ táwọn ọmọ wa ó lo oògùn aràn. àwọn ọmọ ọdún márùn sí mẹ́rìnlá ló sì kàn àwọn olùkọ́ àti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ elétò ìlera ni wọ́n lo oògùn aràn náà fún wọn ọ̀fẹ́ sì ni. látọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹrìndínlógún sí ọjọ́ ẹtì jímọ̀ ọjọ́ kọkàndínlógún oṣù kọkànlá káàkiri ìpínlẹ̀ ọ̀yọ́ yìí. kí gbogbo àwọn ọmọdé tí kò sí nílé ìwé ó lọ rè gba tiwọn nílé ìwé tàbí ibùdó ètò ìlera tó bá súnmọ́ wọn. kóbì kọ̀ọ̀kan ó rí wípé ọmọ jẹun dáadáa kí wọ́n tó rí ilé ìwé láwọn ọjọ́ náà. ṣe ojúṣe rẹ o. ìkéde yìí wá láti iléeṣẹ́ ìjọba àpapọ̀ fẹ́tò ìlera láti pàṣẹ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú àtìlẹ́yìn Evidence Action gbogbo ọlọ́kọ̀ èrò nípínlẹ̀ ọ̀yọ́ ẹ yá mi létí yín o. ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ló ní sọ fún yín pé ìfọkànlẹ̀ gbogbo awakọ̀ èrò àtọkọ̀ yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ kẹtàdínlógún oṣù kọkànlá ọdún yìí micra bus itasi luxurious bus àtàwọn tírélà láwọn ibùdókọ̀ gbogbo ọ̀sẹ̀ méjì gbáko ni ó sì fi wáyé o ká lè mọyejú ọkọ̀ èrò àtàwọn awakọ̀ tí ń bẹ nípínlẹ̀ ọ̀yọ́ láti dènà ìwà ọ̀daràn gbogbo gómìnà ṣèyí mákindé ni ó ṣe ìfilọ́lẹ̀ ìfowókọ́lẹ̀ yìí o fọ́ọ̀mù ìfowókọ́lẹ̀ ti wà láwọn ibùdókọ̀ wa gbogbo láti gbà lọ́fẹ̀ẹ́ kẹ̀sì fíìlì ẹ̀kẹ́ dá padà lẹ́yìn òsọ̀kà ẹni tó bá kàn fi játa àti ọ̀sẹ̀ méjì bá fi bọ́ sẹ́yìn nìkan ni ó san ẹgbẹ̀rún mẹ́wàá náírà owó ìtanràn ẹ tètè kàn sáwọn ibùdókọ̀ wa níwò road mọ́kọ́lá àpáta bẹ̀rẹ̀ ẹlẹ́yẹlé ọjọ́ kẹ̀ẹ́dá fọ́ọ̀mù yí padà pẹ̀lú ẹ̀dà driver's license voter card tàbí national id card yín níbẹ̀ làwọn elétò ìfowópamọ́lẹ̀ ó ti ya fọ́tò yín bẹ́ẹ̀ sì tẹ̀ka sórí ẹ̀rọ ayélujára kí wọ́n tó fún yín níwèé pélébé tẹ́ẹ̀mù lọ sọ́fíìsì oritma ní secretariat tí ọlọ́run sáà mú sómi má bì í lẹ́jẹ̀ jẹ́ kí má jẹ́ mu sọ̀rọ̀ lórí ìrìn àjò mímọ́ lọ sórílẹ̀‐èdè Jordan gbogbo ayé ló ti ń gbọ́ kìkì ẹ̀ wọ́n ti ń lọ wọ́n ti ń bọ̀ láti pàṣẹ you fit fly lọ́tẹ̀ yìí November thirty sí December six ìránṣẹ́ Ọlọ́run alààyè bàbá àbíyè prophet and lady evangelist Fúnṣọ́ àti Adéjọkẹ́ Àkàndé tó fi mọ́ evangelist Tóyọ̀sí Akínyà ló máa léwájú àwọn ọmọ Ọlọ́run láti lọ gbàdúrà lórí òkè Mount Nebo pẹ̀lú àyè tí kẹ̀kẹ́ iná ti gbé Elijah lọ sókè tó Jordan ìta ti ṣèrìbọmi fún jẹ́ jésù àti ọ̀pọ̀lọpọ̀ àyè tó a dárúkọ nínú bíbélì tó wà lórílẹ̀‐èdè jordan ìwọ ni kó o má gbẹ̀yìn o láti forúkọ sílẹ̀ báyìí ní you fit fly office tó wà ní success house seven up road olúyọlé main estate ring road ìbàdàn fún àlàyé ẹ máa pe zero eight zero two five two four nine two eight zero ẹ wá ẹjẹ́ àjọlọ gbàdúrà lórílẹ̀‐èdè jordan ní november thirty sí december six you fit fly là ń bá lọ. فروح وريحان وجنة نعيم آمين mọ́ lam yashkuru nasa lam yashkuru la bàbá wa alhaji mudafir atadabada, chief imam olúyọ̀lé central mosque ìbàdàn kì í dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àti gbogbo alátìlẹ́yìn fún àdúrótì lásìkò ìpapòdà àyàwó wọn alhaja afsat ọlọ́ládé àyìnkẹ́ bàdà alhaji bàdà ń dúpẹ́ lọ́wọ́ gómìnà àti igbákejì wọn àwọn adájọ́ àwọn agbẹjọ́rò tó fi dórí àwọn agbẹjọ́rò àgbà sars àwọn ajagunfẹ̀yìntì ọ̀yọ́ state commissioner of police ìyàwó igbákejì gómìnà olórí olúbàdàn àwọn ìyàwó gómìnà pínlẹ̀ ọ̀yọ́ tó ti ìlú àtẹni tí ń bẹ̀ ń bẹ̀ bàbá wa ààrẹ mùsùlùmí ilẹ̀ yorùbá àwọn adarí ẹ̀sìn islam àti ti kìrìsìtẹ́nì the senators muslim community olúyọlé estate ìbàdàn àti tìpínlẹ̀ ọ̀yọ́ lápapọ̀ gbogbo ẹgbẹ́ ẹ̀sìn islam àti gbogbo èèyàn pátá ẹ ṣeun kí ọlọ́run ọba Allah wa dúpẹ́ fún yín bẹ́ẹ̀ là ń bẹ́ẹ̀ kó ṣe àlékún ìkẹ́ òun ìgẹ̀ rẹ̀ lórí màmá wa alájà Hafsat ọlọ́ládé àìkẹ́ bàdà bàbá wa alájì mudasir àtẹ̀dábàdà wa ní jazakumullahu khairan.

anec convention twenty twenty one wọlé dé gbogbo ènìyàn fàyọ̀ jésù àkèrèsòrí ti ṣetán láti ká ìbòjú èṣù jóná dànù nínú ayé rẹ̀ gẹ́gẹ́ bí o ti ṣe nínú ayé ọkùnrin ara gádàrà obìnrin onísun ẹ̀jẹ̀ ó dá ìwọ náà má wòra rẹ nínà darapọ̀ mọ́ ìgbàgbọ́ alágbára ti ìjọ all nations evangelical church tí yóò bẹ̀rẹ̀ ní november fifteen títí di november twenty first nílé ìjọsìn all nations evangelical church eléyìí tó wà ní anec way oníkànnì lagos ìbàdàn express expressway ìyànà fẹ́lẹ́lẹ̀ ìbàdàn àkórí ìpàgọ́ kíká ìbòjú náà kúrò removing the mask ìwádìí àti àjọ̀dún ìdásílẹ̀ la fi ṣíde ìpàgọ́ ọlọ́dọọdún yẹn lára àwọn ètò tá a ti pìyàmọ́ sílẹ̀ àyájọ́ àwọn ọ̀dọ́ ìpàgọ́ àwọn ìránṣẹ́ ọlọ́run ìsọjí fún àwọn obìnrin àkànṣe ìsọjí fún àwọn ọkùnrin àkànṣe ìsọjí alágbára yóò máa wáyé láago márùn-ún rọ̀lẹ́ ojoojúmọ́ ọjọ́ tóze lálẹ́ àjọyọ̀ bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án àṣálẹ́ tonírúurú ètò àdúrà tó ń ti sọjí alágbára tí yóò máa wáyé láago márùn-ún rọ̀lẹ́ ojoojúmọ́ ọjọ́ sunday gangan ni àṣekágbá níbi tá a ti tàyé rúbọ pẹ́ sí ọlọ́run ọba adẹ́dàá ṣẹ̀dá wa bishop pastor mrs ìyábọ̀dé ọdẹ́lẹ́yẹ ayẹyẹ yóò máa gba gbogbo ènìyàn lálejò lára àwọn ìránṣẹ́ ọlọ́run tó máa ṣiṣẹ́ nínú ìpàgọ́ náà bishop richardson oyediran àwọn olórin tó máa kọrin pásítọ̀ adélakùn ayẹwa anec voices ẹ sórí nọ́mbà yìí zero eight zero ninety seven thirty one sixty five ninety six rí i dájú pé àtiwọ́ àtìdílé rẹ lè farahàn níbi ìpàgọ́ yìí ìbòjú èṣù yóò di kíká kúrò lórúkọ jésù the ace fashion academy ah. tó gbé nǹkan ra dé o wákọ́ bí a ṣe ń rọ́ṣọ bí ó yàtọ̀ sáwọn tó pin lọ́rùn ìrọ̀rùn ló bá bá dé. bẹ́ẹ̀ ni o the ace fashion academy pẹ̀lú ìbáṣepọ̀ institute of entrepreneurship and development studies ọbáfẹ́mi awólọ́wọ̀ university ilé-ifẹ̀ lóníkẹ́ wa kọ́ṣẹ́ aṣọ ríran lọ́nà tó bòde òní mu aṣọ ọkùnrin àti tóbìnrin native pẹ̀lú corporate dresses sẹ́wọ́dẹ̀ máa rí èrè rẹpẹtẹ títí yóò tún fi yàtọ̀ sáwọn ilé ìtókù àwọn oríṣiríṣi àrà ọgbẹ́ àtinúdá àti báwo ṣe máa ríṣẹ́ gbà lọ́wọ́ àwọn ilé iṣẹ́ ńláńlá ẹ ó máa ránṣọ fáwọn èèyàn ńláńl ńlá láwùjọ pábánbárì bẹ̀ ni wípé ìwé ẹ̀rí tó dájú lẹ́ máa gbà lẹ́yìn tẹ́ bá kẹ́kọ̀ọ́ yege nídìí ace fashion academy gbogbo ẹ̀ gbogbo ẹ̀ pẹ̀lú owó péréte ni o fún gbogbo ẹni tó bá wù láti wà lábẹ́ ìdánilẹ́kọ̀ọ́ yìí ti the ace fashion academy àti institute of entrepreneurship and development studies ọbáfẹ́mi Awolowo university ilé-ifẹ̀ ṣàgbékalẹ̀ ẹ lè kàn sí first floor ọmọ house òní ànsán ládojúkọ palms Small, green road Ibadan. telephone zero eight one five six eight four five six zero eight thursday twenty five november ní form máa close iṣẹ́ kíkọ́ máa bẹ̀rẹ̀ ní monday twenty nine november december àǹfààní aláìlẹ́gbẹ́lẹ́lẹ́ yìí ẹ ò gbúdọ̀ míì sẹ̀ ìpàdé àdúrà kò ṣe ń tì nínú ìjọ salem for all nations church of christ incorporated ìsọjí ìṣòro àgbáàrà àgbà tó máa ń wáyé lóṣù mẹ́tamẹ́ta ní gbogbo ọjọ́ kẹẹ̀ẹ́dógún ìkẹrìndínlógún àti kẹtàdínlógún ọlọ́run ló pa aláṣẹ fún ránṣẹ́ rẹ̀ ṣẹ́gun kọ́láwọlé àbájọ tí ṣòro kò ṣe ń ti fi wádìí kò ṣe é má lọ fún gbogbo àwọn tí ń jaládùn àdúrà ìwọ náà má forúkú tẹ̀pá ìrònú torí ogun tó ń forí rẹ̀ lu bàtà yìí oṣù mẹ́ta míì tó ti kò tátún pàdé lórí òkè kò ṣe ń ti salem for all nations church of christ incorporated fifteen sixteen seventeen oṣù yìí ni o fire for fire battle to finish àà òtítọ́ nísìnyí náà wá fogun ayé rẹ̀ ṣòfò dànù aago mẹ́wàá alẹ́ ìṣòro ó ti máa bẹ̀rẹ̀ tí ó fi di kékeré nke àwọn ẹni àmì ọ̀rọ̀ ọlọ́run ala yóò máa ju àwọn àdúrà rùgùdùrùgù sí wa ní fifteen sixteen seventeen oṣù yìí orí òkè kò sẹ́ńtì salem for all nations church of christ incorporated wà ní ìganran òkè ìdófẹ̀ lójú ọ̀nà ìjẹ̀bú òde síbàdàn nípínlẹ̀ ògùn nìganran òkè ìdófẹ̀ wà olùgbàlejò the founder salem for all nations church of christ incorporated wòlíì àgbáyé ni prophet dr ṣẹ́gun kọ́láwọlé lónìí ọlọ́run ò ní ṣe tiẹ̀ ti lórí òkè kò sẹ́ńtì wàá bọ́ lọ́wọ́ ogun lóṣù yìí jésù jésù lolúwa lolúwa lolúwa na who use save border app we go approve legit na who use our promo code we go promote legit na who use remote as code go take their first ride for free legit yes your first ride is free for up to 400 naira simply go to your app store download the save border app and use the code remote to enjoy this awoof your save okada. ǹjẹ́ ìwọ ṣì ń wá admission sí yunifásítì bí? tàbí ǹjẹ́ kíkọ ìdánwò jáàbù lọ́dọọdún ti sú ọ? má banújẹ́ rárá wá darapọ̀ mọ́ wa ní Precious Cornerstone University fún advanced level bíi IJMB àti JUPEB láti wọ two hundred level ní yunifásítì tó bá wù ọ́ èsì ìdánwò bíi WAEC NECO GC e tàbí NAPTEP ló nílò láti fi darapọ̀ mọ́ wa ẹ̀yin two cities náà lè darapọ̀ mọ́ wa o kò nílò èsì ìdánwò jáàmù mọ́ rárá láti wọ yunifásítì tó bá wù ọ́ a ní hostel accommodation tó yọrantí ètò ẹ̀kọ́ wa kò lẹ́lẹ́gbẹ́ rárá a ní àṣẹ àwọn alákòóso fún ṣíṣe IJMB àti àti jupep program lọ́wọ́lọ́wọ́ báyìí ìgbaniwọlé lọ fún sáà tuntun fún ìwádìí tàbí registration ẹ kàn sí wa ní advanced level office wa tó wà ní precious cornerstone university ọláògùn street old ife road ìbàdàn Ọ̀yọ́ state fún ìwádìí lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè wá tàbí kẹ whatsapp wa sórí àwọn nọ́mbàs wọ̀nyí zero eight zero two eight four nine zero nine four one tàbí zero eight one four zero four five one zero seven four pcu advanced studies ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ kí ó wà ajá balẹ̀. ajá balẹ̀. àjẹ́ àbálẹ̀ ìròyìn ẹ wò ó ohun tó bá ti yá kan kì í pẹ́ mọ́ òwe ọ̀rẹ́ rẹ àdíá fún là ń tètè hmm. ọjọ́ tí ń ṣègbéyàwó ọjọ́ yẹn kan náà bẹ́ẹ̀ náà ló ń kàgbó ọmọ ní wàrà ń sẹ́sà ní ìlànà ti pé kò fẹ́ fi àkókò ṣòfò kò fẹ́ wararo kò fẹ́ rẹpẹtẹ kò sì fẹ́ dáwọn èèyàn tó wá síbi ìgbéyàwó lágara débi kí wọ́n mọ̀ tètè wá jàmàlà ìkómọ hmm. lẹ́yìn oṣù kẹsàn-án ó ẹ jẹ́ lọ tààràtà ẹ fi orí lẹ̀ o ó kúkú ti mọ̀ ṣe ọrùn bẹ́ẹ̀ níta gbangba àwọn ìròyìn ti The Nation Saturday ìròyìn tó ní ṣe pẹ̀lú agbo òṣèlú jẹyọ ńbẹ wọ́n pẹ́ lórí ìgbáradì ètò òdìbò ọdún 2023 iná mọ̀mọ́ ni ọ̀rọ̀ ti jáde o tó ń ti ìmọ̀ràn lẹ́nu ẹni tí í ṣe ẹ olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tí bàbá sì ti fìgbà kan rí jẹ ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà bàbá máa ń fi ìmọ̀ràn ṣọwọ́ sí gbogbo àwọn olóṣèlú pátápátá láì yọ ti ẹgbẹ́ òṣèlú kan sílẹ̀ ó wí pé ẹ lọ́ọ̀rẹ́ sọ́ṣe kẹ́ ẹ tètè lọ́ọ̀rẹ́ sọ́ṣe gbogbo ètò ìdìbò ọdún twenty twenty three tẹ́ ẹ tún ti wá tẹ̀sán ìdámi rẹ̀ kaná tẹ́ ẹ mójútó ipò tí orílẹ̀-èdè wa nàìjíríà wà ó pe ẹlọ́rẹ̀ẹ́ sọ̀sẹ̀ o wọ́n nílùú abẹ́òkúta ni bàbá ti ṣe ìpàdé pẹ̀lú àwọn olóṣèlú kan tí wọ́n jẹ́ ọmọ abíàṣẹ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress tí wọ́n wípé àwọn ò fi ti pé bàbá olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ṣe àwọn agbàmọ̀ràn àgbà lẹ́nu bàbá ni pé torí pé ẹnu àgbà ló bi ti gbó wọ́n pe ibẹ̀ náà ni gbogbo àwọn lóko lókì lẹ́yìn tí ó wípé bàbá olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ó ti gbọ́ pé wọ́n ń bọ̀ tẹ́lẹ̀ ó sì pé ẹjẹ́ wọn wọlé ebi wọn fẹ́ rí mi ni wọ́n pè é nígbà tí ìpàdé ọ̀hún wá wáyé ní nǹkan bíi aago mẹ́ta ọ̀sán àná lópin ìrún kíkí jímọ̀ tí ìlú Abẹ́òkúta gbàlejò gbogbo wọn ní àkàtà olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ wọn níbẹ̀ náà ni a ti rí ẹni tí í ṣe ààrẹ ilé asòfin orílẹ̀-èdè wa Nàìjíríà Ahmed Lawan ibẹ̀ náà ni a ti rí abẹnugan ilé asòfin èyí hàn fún ti ọmọlẹ́gbẹ̀mọ aṣojúṣòfin ní orílẹ̀-èdè wa Nàìjíríà ibẹ̀ náà ni a ti rí àwọn tí wọ́n jẹ́ ṣàǹkóṣàǹkó ọmọ ẹgbẹ́ òṣèlú APC wọ́n pẹ́ kọ́dà gan níbi ìpàdé ọ̀hún tí wọ́n lọ rèé bá bàbá olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ṣe wọ́n ní ẹnìkan lọ rèé sojú ẹni tí ṣe adarí àpapọ̀ ẹgbẹ́ òṣèlú APC ọ̀hún bàbá bàbá aṣíwájú bọ́lá ahmed tinubu ẹni ọ̀hún tó sì lọ rè sojú wọn náà ni alihaji gabriel jubril wọ́n pe ìlú abẹ́òkúta tó gbàlejò gbogbo wọn yìí ni wọ́n pe láì sọ wípé a bá ń ṣe lẹ́yàmẹ̀yà tàbí ẹgbẹ́ òṣèlú kan nìkan ẹgbẹ́ òṣèlú kan ọ̀gbọ́dọ̀ bẹ́ẹ̀ nìkan ṣe ẹgbẹ́ òṣèlú kan ẹgbẹ́ òṣèlú kan nìkan máa ta sí wọ́n ní náà ni wọ́n wá bá baba nígbólóhùn ẹ dákun ẹnu àgbà ńlọbi tí gbọ́ wọ́n níbẹ̀ náà ni bàbá olóyè olúṣẹ́gun ọbásanjọ́ ti pé ọ̀dà kò burú tó bá ṣe pé ẹ fẹ́ gba ìmọ̀ràn ni èmi ò fún yín bí n bá sì fi ẹnu mi kí obì fún yín ẹ ya àmọ́ jẹ́ ṣùgbọ́n tí n bá fi ẹnu mi fún yín mọ̀ràn ẹ yà tẹ̀ síbẹ̀ ni o ṣáàrí gbogbo ètò òdìbò ẹ ọdún twenty twenty three o ẹ ẹgbẹ́ òṣèlú kan ní òdíje dupò ààrẹ o ní ọ̀fà mọ̀ọ́yè kalẹ̀ o ẹgbẹ́ òṣèlú ẹ lọ rèé múyàn kúò lórí ahọ́n ẹ kọ́kọ́ jẹ́ kí orílẹ̀-èdè wa nàìjíríà gbogbo kọ̀tọ̀kọ́tọ̀ ohun ẹ̀gbin tí ń bẹ níbẹ̀ tọ́dà bí gba pé kò dùn mọ́ àwọn aráàlú nínú ẹni ká ẹ kọ́kọ́ ṣe àtúnṣe rẹ̀ náà ẹ bá ti wá ṣe àtúnṣe yìí ò ná torílẹ̀-èdè wa nàìjíríà bá túbà túnṣe ẹ̀hẹ́n ẹ rí i pé fínúfíndọ̀ làwọn èèyàn díje fún wọn dìdìbò fún ẹni yòówù tó bá díje tí wọn ó sì gbé òǹtàn sókè téńté tí ò ní jábọ́ kọ̀bọ́ wá rí bẹ́ẹ̀ à ń lépa ètò ìdìbò ọdún twenty twenty three nǹkan nìkan ń ta fún tibítibí yín pé ọ̀bọ̀ ńlẹ̀ fẹ́ bọ̀ ń o tẹ́ pé ìgbà abẹ́rẹ́ lẹ fẹ́ mọ̀ bọ̀ lóòkùn ọ̀nbẹ ní inú ìwé ìròyìn ti The Nation Saturday láti ta gbangba ló ti gbé bọ́dì lọ́ọ̀rẹ́ balẹ̀ bàgẹ́ sí ojú ìwé keje. ajá balẹ̀ ìròyìn tẹ̀ síwájú ìkànnì fresh lẹ́tí ń gbọ́ wa ilé orin challenge ń bàdàn ibẹ̀ la gún wá síbi ọlọ́ba ẹ̀já mọ́ mẹ́nu bá kéékèèké ká lè lórí ọ̀fẹ́ láti mẹ́nu dé gbogbo ibi tó yẹ ká mẹ́nu dé nínú àwọn ìwé ìròyìn gbogbo eléyìí tá a kó wáde lórí ìròyìn ajá balẹ̀ fún tòní lójú ìwé kẹta nínú ìwé ìròyìn Saturday Punch wọ́n pé orílẹ̀-èdè wa Nàìjíríà nílò adarí eléyìí tó ní èrò rẹ̀ fọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ o lẹ́ni tí ó sì ní máa fi gbá kan bọ̀ kan nú fọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ó sì ní máa ṣe ẹlẹ́yàmẹ̀yà lórí ẹ̀yà gbogbo tí ń bẹ lórílẹ̀‐èdè yìí tàbí lórí ẹ̀sìn jẹ̀sìn lórílẹ̀‐èdè nàìjíríà igbákejì ààrẹ ọ̀jọ̀gbọ́n yẹmí ọ̀ṣínbàjò ni wọ́n fìdí ọ̀rọ̀ múlẹ̀ bẹ́ẹ̀ ẹni tí í ṣe igbákejì ààrẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà ọ̀jọ̀gbọ́n yẹmí ọ̀ṣínbàjò ni wọ́n ti ṣàlàyé wípé irúfẹ́ adarí eléyìí tí orílẹ̀‐èdè nàìjíríà nílò òun náà ni adarí tó jẹ́ wípé ó lè dá inú rẹ̀ ro tó sì ní èrò rẹ̀ fún gbogbo ọmọ orílẹ̀‐èdè nàìjíríà lápapọ̀ láì fi ti ẹ̀sìn tàbí ti ẹ̀yà ṣe gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ wọ́n ní gbákejì ààrẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà ọ̀jọ̀gbọ́n yẹmí ọ̀ṣínbàjò àwọn náà ni wọ́n ṣe ní àlàyé pé olórí tí ó wàá máa ru ọkàn àwọn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà sókè tako ẹ̀yà míì wọ́n ní irúfẹ́ àwọn èèyàn báyìí à nílò wọn o gẹ́gẹ́ bí adarí lórílẹ̀‐èdè wa nàìjíríà tàbí irúfẹ́ adarí tó jẹ́ pé àwọn ẹlẹ́sìn kan ni yóò máa gbélékè àwọn ẹlẹ́sìn míì lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n lọ́mọ orílẹ̀-èdè nàìjíríà á nílò irúfẹ́ àdarí bẹ́ẹ̀ ọ̀jọ̀gbọ́n yẹmí ọ̀ṣínbàjò ní sọ̀rọ̀ yìí lánàá ti ṣe ọjọ́ jímọ̀ níbi ìfilọ́lẹ̀ ìwé kan eléyìí tí wọ́n dà pé ní winning leadership èyí tí ọ̀jọ̀gbọ́n Pat Akem tọkọ ìwé ọ̀hún iyún bẹ́ẹ̀ àwò gédéńgbé lójú ìwé kẹta bákan náà nínú ìwé ìròyìn Saturday Punch wọ́n ní lórí ọ̀rọ̀ èyí tó ní ṣe pẹ̀lú àlékún owó orí ọjà tá a mọ̀ sí VAT ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ń fojú sùn wíwá wọ̀rọ̀kọ̀ láti fi ṣàdá kí wọ́n fegun òtòlótó ọ̀rọ̀ yìí o láìsí fanfa kankan mọ́ níwájú ilé ẹjọ́ lórílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀rò yẹn wọ́n níjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà náà ni wọ́n ti fọ̀rọ̀ léde pé àwọn wà ọ̀nà mi o láti yanjú ọ̀rọ̀ eléyìí ti ń jẹyọ láàrin ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà àtàwọn ìpínlẹ̀ kan lórílẹ̀-èdè yìí lórí fanfa pé ta gangan lọ́lẹ́tọ̀ọ́ láti máa gba àlékún owó orí ọjà tá a mọ̀ sí VAT láàrin iléeṣẹ́ ọba eléyìí tí ń pawó wọlé sí akoto ìjọba àpapọ̀ tá a mọ̀ sí FIRS àti àwọn ìpínlẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ẹni tí í ṣe mínísítà tó wà fún ètò ìṣúná àti àbá ètò ìṣúná tó fi máàtò gbogbo tó ní í ṣe pẹ̀lú ti ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà abilékọ Zainab Ahmed wọ́n ló ló ṣe àdáyẹnrí ọ̀rọ̀ o wípé ẹ wo gbogbo bí nǹkan ti ṣe ń lọ lórí fanfa láàrin àwọn ìpínlẹ̀ àti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà lórí ọ̀rọ̀ tó kan àlékún owó orí ọjà yìí ó pé ọ̀rọ̀ yìí kò yẹ kó le tó bẹ́ẹ̀ torí pé tí wọ́n lè jókòó yí tábìlì ká ni o tí wọ́n ó sì fi ẹnu ọ̀rọ̀ jóná lórí rẹ̀ wọ́n lọ la ọ̀rọ̀ ìmọ́lẹ̀ wọn kéke o lásìkò tí ń kópa lórí ètò orí móhùnmáwòrán kan ti iléeṣẹ́ channels eléyìí tí wọ́n pè ní òṣèlú lónìí politics today lálẹ́ ọjọ́bọ̀ thursday wọ́n ní Ahmed ṣe ní àlàyé wípé ìrètí ńláńlá níbẹ̀ o wípé wọ́n lè yanjú aáwọ̀ yìí láti pàṣẹ ọ̀rọ̀ òṣèlú láìṣẹ̀ṣẹ̀ ní fanfa kankan níwájú ilé ẹjọ́ bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ bá gbàgbé ilé ẹjọ́ gíga tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà tó kalẹ̀ sílùú Parakot wọ́n ní ní ọjọ́ kẹsàn-án nínú oṣù kẹjọ ọdún 2021 tá a wà yìí ó ní wọ́n gbé ìdájọ́ kalẹ̀ eléyìí tó ṣègbè lẹ́yìn ìjọba ìpínlẹ̀ Rivers pé wọ́n lẹ́tọ̀ọ́ kí wọ́n sì máa bá iṣẹ́ lọ láti máa gba àlékún owó orí ọjà lákàtà tiwọn ní ìpínlẹ̀ Rivers dípò àjọ tó jẹ́ ti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n gbéṣẹ́ lé lọ́wọ́ láti máa ṣe bẹ́ẹ̀ wọ́n ní àjọ yìí kan náà ìyún àjọ FIRS wọ́n ní làwọn náà bá tètè mórílẹ̀ ilé ẹjọ́ o ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn tí ń bẹ nílùú Àbújá láti lọ rèé pe ẹjọ́ tako ìdájọ́ tó wáyé níwájú ilé ẹjọ́ gíga tìlú Port tó kalẹ̀ sí ìpínlẹ̀ Rivers yìí wọ́n ní wọn ò dúró síbẹ̀ o bákan náà ni wọ́n tún kọjá lọ síwájú iléègbìmọ̀ asòfin àgbà lórílẹ̀‐èdè wa nàìjíríà níbi tí wọ́n ti ń béèrè pé kí iléègbìmọ̀ asòfin àgbà lórílẹ̀‐èdè yìí kí wọ́n tètè bá wọn fi òfin sí o wípé àjọ yìí náà ni wọ́n lórí ọ̀fẹ́ láti máa gba àlékún owó orí ọjà lórílẹ̀‐èdè wa nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ṣe ní àlàyé wọ́n ní lórí ti ẹjọ́ kòtẹ́milọ́rùn eléyìí tí wọ́n pè yìí òun náà ló mú ìpínlẹ̀ Rivers o táwọn náà fi kọjá lọ síwájú ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè wa nàìjíríà tí wọ́n sì ń ṣe ní àlàyé pé ìbéèrè àjọ FIRS tí wọ́n pé kí gbogbo nǹkan kó wà bó ti ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ síwájú kó tó di pé ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn wọn ò gbé ìdájọ́ kalẹ̀ wọ́n ní kí ilé ẹjọ́ gíga ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè wa nàìjíríà kí wọ́n dá wọn lọ́wọ́ kọ́ńbẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ gẹ́lẹ́ òun náà ni gómìnà ti ìpínlẹ̀ Rivers Nyesom Wike ló sì tètè gbé ìgbésẹ̀ o ìyún ní ọjọ́ kọkàndínlógún nínú oṣù kẹjọ ọdún tá a wà yìí tó sì ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ eléyìí tí yóò mọ̀ bójútó gbígba àlékún owó orí ọjà ní ìpínlẹ̀ Rivers wọ́n ní ìjọba ìpínlẹ̀ Èkó àwọn náà sọ̀rọ̀ wọ́n pé kí ló ṣubú ti àwọn yìí ni wọ́n fi lọ́ọ́ rè kún ìjọba ìpínlẹ̀ Rivers lọ́wọ́ o nínú ìjàgùdù wọn láti gba ẹ̀tọ́ wọn lọ́wọ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà kó sì jẹ́ pé àwọn náà ni wọ́n wà ní àkàtà mímọ́ gba àlékún owó orí ọjà nígbà tí mínísítà ọ̀hún ti ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ ó pé ọ̀rọ̀ yìí ó ti wà níwájú ilé ẹjọ́ o àwọn ò sì ní lè sọ púpọ̀ lórí rẹ̀ ṣùgbọ́n ìrètí àwọn òun náà ni wípé ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí a lè jókòó yí tábìlì ká kí wọ́n ó sì yanjú rẹ̀ nítùbínùbí láàrin ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà àtàwọn ìpínlẹ̀ tọ́rọ̀ kàn dípò kí wọ́n máa lọ sójú ewé àwọn ìwé ìròyìn kí wọ́n sì máa gba ọ̀rọ̀ ńbẹ̀ bí ẹni gbàgbọ́ tí àbí èdè àìyedè níwájú ilé ẹjọ́ lórílẹ̀-èdè wa Nàìjíríà ẹjẹ́ á lo ti òṣèlú ká fi tún ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ lórí àlékún owó orí ọjà ọ̀rọ̀ tó jáde nu o látẹnu ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ìròyìn ẹ̀ pọ̀ jù bẹ́ẹ̀ lọ ojú ìwé kẹta nínú ìwé ìròyìn Saturday Punch òun lẹ́ẹ̀tì sẹ̀rí ìròyìn. bó ṣe wà nìyẹn gbogbo ìwé ìròyìn tá a kó wá ságbo tòní ló fi ìròyìn tí orí kà yẹn ṣe à ń kó òbí aṣọ ẹgbẹ́ jọdá ẹ jẹ́ kí n fìyẹn jẹ́ iṣẹ́ eléyìí tí ààrẹ Muhammadu Buhari ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà tọ́rán mi tọ́rán ìwé ìròyìn ti Saturday Tribune sí gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́ o bàbá wípé ẹ mọ́ tẹ̀tì láti kún àwọn ògo wẹrẹ yín lọ́wọ́ léyìí tọ́já pé bí ìdánwò jambu bá mú wọn fìdírẹmi láti lè wọlé ìwé tó wù wọ́n ẹ yá tètè wá ilé ìwé míì fún wọn torí pé àti fi àkókò ọdún kan míì ṣòfò fún wọn ó ṣeéṣe kó ṣe àkóbá fún wọn ní ọjọ́ iwájú ní àkókò tí wọ́n pé ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà gbà àlejò àwọn òbí àtàlágbàtọ́ kan tí wọ́n kàn sí ní ilé ìgbàlejò rẹ̀ tí ń bẹ ní olúlulẹ̀ ní ìlú Àbújá iná ni bàbá mú àwọn àmọ̀ràn ọ̀hún sọwọ́ sí gbogbo òbí àtàlágbàtọ́ o wọ́n pé àwọn òbí àtàlágbàtọ́ tí wọ́n tún pọ̀ ké gbàjáre bí ètò ààbò bó ṣe mẹ́ẹ̀ láwọn iléèwé gbogbo ní orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́ọ́ rèé bá ààrẹ wọ́n pé ọtí kọ́kọ́ kàn sí aya ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà mọ̀mọ́ Aishat Buhari ó tó di pé wọ́n pé ẹja fẹsẹ̀ kan yà sọ́dọ̀ bàbá náà wọ́n pé nǹkan bíi aago méjìlá òwúrọ̀ àná ni ìpàdé ìkànsí aya rẹ̀ kọ́kọ́ wáyé wọ́n tó tún wá tọ̀ sí ọwọ́ iwájú lọ rèé bá bàbá lálejò láàfin rẹ̀ níbi ilé ìgbàlejò rẹ̀ ní asọ̀rọ̀ òkè o wọ́n pé ńgbà tí wọ́n débẹ̀ ẹni tí í ṣe gbákejì ààrẹ ọ̀jọ̀gbọ́n yẹmí ọ̀ṣínbàjò náà ló gbà wọ́n lálejò níbi tó ti jẹ́ pé ẹni tí í ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì fún ààrẹ lórí ọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú e, ètò orí afẹ́fẹ́ tó ń ti ètò ìpolongo ọ̀gbẹ́ni fẹ́mi adésínà àtẹni tí í ṣe ọ̀gá rẹ̀ gan malam garba shehu wọn pe àwọn méjèèjì náà wà ń kalẹ̀ tí wọ́n ń gba àlejò àwọn òbí àtàlágbàtọ́ ọ̀hún láti pe àkíyèsí ìjọba wípé ọdún parí lọ sáà ètò ẹ̀kọ́ kan ní tẹnubodò lọ yìí sáà ètò ẹ̀kọ́ mi ó tún bẹ̀rẹ̀ tó di oṣù àkọ́kọ́ ọdún tí ń bọ̀ wípé káàárẹ̀ ọ̀sán gbogbo ọ̀nà o láti jẹ́ kí ètò ààbò àwọn akẹ́kọ̀ọ́ láwọn iléèwé èyí tó pé àwọn akẹ́kọ̀ọ́ ń gbébẹ̀ tó boarding school àti àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ à ń lọ láàárọ̀ à ń dé lálẹ́ tó wípé ètò ààbò àwọn iléèwé kan kò tí ì dúró re tó wípé torí pé ìṣẹ̀lẹ̀ ìjínigbé sì ń lọ lábẹ́nu àìjẹ́ pé wọ́n ń gbọ́ níta mọ́ ìníjọba fi wípé ó ti jẹ́ rodò lọ́ọ̀rẹ́ sinmi nígbà tí ń gbẹnu àwọn òbí kan sọ̀rọ̀ nínú àwọn tí wọ́n wá bá ààrẹ àti wọ́n sì tún tẹ̀sí ọwọ́ wájú lọ rèé bá ààrẹ náà lálejò ní ilé ìgbàlejò tiẹ̀ náà ẹni tọ́gbẹ́nu àwọn òbí sọ̀rọ̀ lórúkọ tiẹ̀ jẹ́ Alhaji Suleiman Othman tọ́jà ẹ pé ó léwájú àwọn ọkùnrin ẹni tọ́gbẹ́nu àwọn obìnrin sọ̀rọ̀ náà ni Ajia eh, Rafa eh, Surajudeen àwọn méjèèjì ni wọ́n sọ̀rọ̀ ní ìlànà ti pé kọkùnrin ó sojú àwọn ọkùnrin òbí kóbìnrin ó sojú àwọn obìnrin òbí wọn nígbà tí wọn pàkíyèsí ìjọba sí wípé ẹ̀rù ń ba àwọn ọ̀pọ̀ àwọn òbí ló ti kọ́ ọmọ kúrò níléèwé nítorí wípé àwọn ajínigbé ń lọ rè gbé wọn tọ́pọ̀ òbí bá sì rò pé bí wọ́n bá wá jẹ́ ọmọ tó ń gbé níbo lọ́wọ́ ti rí èépìnì tó ń fi gbà wọ́n lẹ̀ ta ló ń níbi ọ̀sọ́ lọ́hùn kọ́mọ ya jókòó rẹ̀ wọ́n pe ọ̀pọ̀ òbí ló ti ti paṣẹ bẹ́ẹ̀ fìdí ọmọ gúnlẹ̀ lọ́ọ̀dẹ̀ tó sì jẹ́ pé lè ṣe àkóbá fún ọjọ́ iwájú àwọn ọmọ wọ́n pe ṣùgbọ́n bí ìjọba bá lè tún fi apá itan kó lè tó há kó lè ta kárí ilé kárí oko láti fẹ́ jì kún ẹ̀ta kí ètò ààbò kó túbọ̀ gbópọn irúfẹ́ àwọn òbí bẹ́ẹ̀ wọ́n ní ìkìyà láti lè bá àdá ọmọ wọn padà sílé ìwé pé ẹni tí ọ̀kọ́ ọmọ kúrò nílé ìwé gan ẹ̀rù ń ba àwọn ìbẹ̀rù bójó ní táwọn ọmọ pe ọmọ lẹ́ẹ̀mẹ́wàá lọ́rẹ̀ẹ́ mọ̀ ṣe àbẹ̀wò wọn lẹ́ẹ̀mẹ́wàá pé ìgbà míì ọ̀pọ̀ ọmọ tí ń lọ ilé ìwé láàárọ̀ tí ó dé lálẹ́ ó dùgbà tí ọmọ òun bá tó wọlé dé lálẹ́ kí òbí rẹ̀ ó tó jẹ́ pé yóò fi ọkàn sinmi wọ́n pe ṣùgbọ́n n táwọn nílò lọ́wọ́ ìjọba ó ní wípé kí wọ́n bá wọn jẹ́ kí okun ètò ààbò kó yí dán in láwọn ilé ìwé gbogbo torí pé àwọn ògo wẹrẹ yìí lọ́jọ́ iwájú orílẹ̀-èdè wa nàìjíríà ọbẹ̀ lójú ìwé kejìdínlọ́gbọ̀n ìwé ìròyìn ti Saturday Tribune. ajá balẹ̀ ìròyìn náà lẹ̀ ń gbọ́ ìkànnì fresh ibẹ̀ náà lẹ ti ń gbọ́ wa ó yá pápá àpá kà á sọ́wọ́ iwájú lójú ìwé kẹsàn-án nínú ìwé ìròyìn Saturday Punch wọ́n ní ikọ̀ tó ń béèrè fún òmìnira ilẹ̀ Biafra ta mọ̀ sí IPOB wọ́n ti bẹ̀rẹ̀ sí ní dúnkokò pé àwọn ò mú kí nǹkan pakasọ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà látàrí bó ti ṣe jẹ́ pé níṣe òun náà níjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n ń gẹ́ran máwọ̀ o lórí ti ìgbẹ́jọ́ Nnamdi Kanu ti ń lọ lọ́wọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ wọ́n ní àwọn ìgbìmọ̀ kan eléyìí tó ní í ṣe pẹ̀lú ti ikọ̀ tó ń béèrè fún òmìnira Biafra tá a mọ̀ sí IPOB ọjọ́ Jímọ̀ gangan tí ṣe ànóòde yìí ó ní wọ́n la ọ̀rọ̀ mọ́lẹ̀ wọn kékeré pé àwọn jẹ́ kí nǹkan gbóná jẹjàn lórílẹ̀‐èdè Nàìjíríà ó ti gbogbo nǹkan tí ó sì pakasọ̀ fún ìjọba tó ń ti gbogbo ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà lápapọ̀ wọ́n ní àwọn ó ṣe léyìí o látàrí wípé níṣe òun náà ni ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè wa Nàìjíríà ni wọ́n ń fi gbá kan nù o nínú ìgbẹ́jọ́ ẹni tí í ṣe adarí àwọn Nnamdi Kanu lẹ́ni tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n ń fojú rẹ̀ winá òfin wọ́n ní ikọ̀ IPOB àwọn náà ni wọ́n bu ẹnu àtẹ́lu ìgbésẹ̀ ìjọba láti pàṣẹ iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ tá mọ̀ sí DSS tí wọ́n fààyè gba àwọn agbẹjọ́rò kan tí wọ́n ń ṣojú fún Kanu lórí ìgbẹ́jọ́ rẹ̀ pé kí wọ́n wọlé sínú ilé ẹjọ́ níbi tí ìgbẹ́jọ́ tó ti ń tẹ̀síwájú lọ́jọ́rú Wednesday wọ́n ṣàpèjúwe ìgbésẹ̀ náà gẹ́gẹ́ bí ète ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà láti dìídì fi Nnamdi Kanu pamọ́ sí ìhámọ́ wọn láì jẹ́ wípé wọ́n gbé ìdájọ́ kalẹ̀ ẹni tí í ṣe olùdarí àgbà yanyan fún ikọ̀ eléyìí tó ti IPOB nílẹ̀ wa nàìjíríà lórí ọ̀rọ̀ tó kan ètò ìròyìn àti ìbánisọ̀rọ̀ aráàlú ìmá powerful nínú àtẹ̀jáde tó fi òde ibẹ̀ ni wọ́n ti ń ṣe ní àlàyé pé a mú kí gbogbo nǹkan pakasọ̀ fúnjọba orílẹ̀-èdè nàìjíríà àtàwọn ọmọ nàìjíríà lápapọ̀ bíjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí bí wọ́n bá lérò wípé níṣe làwọn lè máa lu ẹ̀ka ètò ìdájọ́ o láti paṣẹ onídàájọ́ Binta Nyako lẹ́ni tí í ṣe adájọ́ tí ń tẹ́tí gbọ́ ẹ̀sùn tọkàn Nnamdi Kanu tó sì jẹ́ pé níṣe òun náà ni ó dágunlá o láti gbé ọ̀rọ̀ ka ibi tó yẹ kí wọ́n gbé ọ̀rọ̀ ka lójú ọjọ́ àmọ́ tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n ń lò láti rí i pé èèyàn àwọn adarí àwọn Nnamdi Kanu ó sì wà ní àkàtà òfin ṣẹwárí lábẹ́ ìsàlẹ̀ tó jẹ́ ti ìròyìn yẹn kan náà lójú ìwé kẹsàn-án nínú ìwé ìròyìn Saturday Punch wọ́n ní láti yàrá eléyìí tí wọ́n ti tọpinpin ètò ìdìbò gómìnà tó wáyé ní ìpínlẹ̀ Anambra wọ́n mọ̀ jẹ́rìí wọ́n ní à ń ràbò tàbò ó ṣẹlẹ̀ ó ní ìpínlẹ̀ Anambra wọ́n lọ́wọ́ ajẹ́ ń tó ṣe ni ní kàyéfì pé àwọn èèyàn tá jẹ́ kẹ́ni tó lórí wọ́n ní kí ló dé o tí wọn ò tí ì fòfin gbé wọn kí wọn ó sì fojú wọn winá òfin ní ìbámu pẹ̀lú ìwé òfin orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní àkójọpọ̀ àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ eléyìí tí wọ́n jẹ́ àádọ́rin níye tí wọ́n kóra jọpọ̀ láti tọpinpin bí nǹkan ti ṣe lọ níbi ètò ìdìbò gómìnà tó wáyé ní ìpínlẹ̀ Anambra wọ́n ní àwọn náà ni wọ́n mọ̀ ti sọ̀rọ̀ jáde lánàá ti ṣe ọjọ́ Jímọ̀ nínú eléyìí tí wọ́n ti bu ẹnu àtẹ́lu àwọn ìṣẹ̀lẹ̀ kan tó wáyé o níbi ètò ìdìbò náà wọ́n ní ní pàtó wọ́n ní ọ̀rọ̀ à ń tààbò ràbò wọ́n lọ́mọ̀ ṣẹlẹ̀ lásìkò ètò ìdìbò gómìnà tó wáyé ní ìpínlẹ̀ Anambra ní kòpẹ́kòpẹ́ yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé láti yàrá tí wọ́n ti tọpinpin bí nǹkan ti ṣe lọ nípa ti ètò ìdìbò ọ̀hún wọ́n lọ́jẹ̀ ń jẹ́ kàyéfì sí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé wọ́n gán ní àwọn èèyàn kan tí wọ́n jẹ́ aṣojú fẹ́gbẹ́ òṣèlú tá a mọ̀ sí party agent tó sì jẹ́ pé níṣe nínú fọ́nrán àkáwò kan eléyìí tó lọ káàkiri àgbáyé ni wọ́n ti rí wọn tí wọ́n ń pín ẹgbẹ̀rún márùn-ún náírà fáwọn olùdìbò wọ́n ní irúfẹ́ àwọn èèyàn báyìí níṣe òun náà ló yẹ kí wọ́n fi kélé òfin gbé wọn wọ́n ní nítorí wípé bí gbogbo rẹ̀ bí bá ń lọ báyìí wọ́n ní ọ̀rọ̀ ẹ̀ràbò ẹ̀tàbò kẹ́ẹ̀sì di ìbò kẹ́ẹ̀ lọ rèé ṣebẹ̀ nínú ilé wọn ní kò ní dohun ìtàn o lórílẹ̀‐èdè wa nàìjíríà àwọn lájọ lájọ tí wọ́n ń sọ̀rọ̀ yìí wọ́n ní lóòótọ́ àti lódodo ètò ìdìbò ọ̀hún ó lọ nírọ̀wọ́rọsẹ̀ láìsí fàákájà kankan o wọ́n láwọn sì ṣe sàmọ́sángúdù fún àjọ lómìnira tó ń ṣe kò kárí ètò ìdìbò lórílẹ̀‐èdè wa nàìjíríà lórí ètò ìdìbò gómìnà eléyìí tó wáyé ní ìpínlẹ̀ anambra yìí wọ́n ní kó má wàá dúró síbẹ̀ o wọ́n ní kí wọ́n rí dájú pé ètò ìdìbò eléyìí tí yóò wáyé ní ìpínlẹ̀ èkìtì àti ní ìpínlẹ̀ ọ̀ṣun lọ́jọ́ iwájú àti ètò ìdìbò gbogbogbò tí ó wáyé lórílẹ̀‐èdè wa nàìjíríà lọ́dún 2023 ìyún náà mọ̀yán lórí o ìròyìn yẹn pọ̀ jù bẹ́ẹ̀ lọ ojú ìwé kẹsàn-án lẹ́ẹ̀tì ṣẹ̀rí rẹ̀ nínú ìwé ìròyìn Saturday Punch tó jáde fún taarọ̀. jẹ́ àfihàn lọ sójú ọjà kálọ̀rì polówó ń ta àgbékarí ó tó di pé a padà tún wá mọ́ gbára kàsídà lórí ìròyìn tá a pè ní ajá balẹ̀. ajá balẹ̀ ajá balẹ̀ àwọn onímọ̀ ìṣègùn nípa ìsọjọmọ wẹ́wẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà ń pe àkíyèsí àwọn abiyamọ sí ewu tó rọ̀ mọ́ àìsàn òtútù àyà ohun tó ṣokùnfà àti ọ̀nà àbáyọ òtútù àyà máa ń wáyé nípa kòkòrò tó ń bá àyà fínra tí a kò lè fojú rí èyí tí àkọsílẹ̀ fi hàn pé ó ti ṣekú pa ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rin àwọn ọmọ wẹ́wẹ́ ṣáájú ọdún márùn ọjọ́ ìbí wọn lọ́dún twenty seventeen lágbàáyé pa ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún ọmọ wẹ́wẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà láàrin ọdún kan náà ṣe fẹ́ gbọ́ àìsàn òtútù àyà lè tàn ká nípa ikọ́ sísí tàbí nípa fífi kíkan ẹnu ìmú tàbí ojú tó sì lè ní àwọn àpẹẹrẹ bíi ikọ́ kàtá ibà mímí léraléra ìpèníjà àtìmí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àìsàn òtútù àyà ṣe é dènà nípa ìtọ́jú láì jáfara ẹ fún ọmọ yín lọ́yàn fún oṣù mẹ́fà àkọ́kọ́ láì fi ohunkóhun là á kẹ̀sì tẹ̀síwájú fún ọdún méjì mìíràn ẹ rí i pé àwọn ọmọ yín gba abẹ́rẹ́ àjẹsára wọn pé pérépé kó sì gbé ọmọ rẹ lọ Pediatric Association of Nigeria àìsàn nígbà wọn pa lọ́wọ́ ṣòwò ti gbọ́ nípa black friday tó ń lọ lọ́wọ́ nílé iṣẹ́ top success. ó yàgbà kó di rẹ̀ ọjọ́ kọkànlá oṣù kọkànlá aṣọ́jọ́ kejìlá oṣù kejìlá ló fi mọ ojúlówó ọjà lẹ́dínwó tó lè rí nídìí kankan. pàápàá jùlọ láwọn àṣàyàn ọjọ́ ẹtì friday bẹ́ẹ̀ làwọn àṣàyàn ọjà tó wà tó mara pẹ̀lú ìdá àdọ́ta fifty percent tí n tó rò sì di ti ẹlẹ́sẹ̀kẹsẹ̀ láì lásàkún owó mọ́. gbogbo àǹfààní yìí wà yípo ọgbàjọ́ tí black friday ó fi wáyé nílé iṣẹ́ top success. sọfẹ́ra fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó jẹ́ ojúlówó lẹ́dínwó jùlọ lóríṣiríṣi níbọ̀ báyọ̀ bá ṣe ń fẹ́. àtàwọn èlò ilé tí ń lona lọ́lọ́kun ọ̀jọ̀ kan tó fi mọ́ laptop àtàwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́ọ̀mù. ọgbà tó bá sì sí ìrajà lọ́tùmọ̀ tẹ́ ó gbà wọn ẹ̀bùn kàbìtì kàbìtì. ó yá ní iléeṣẹ́ top sources tá a ṣe sí sí car building asunlẹ̀ òpópónà kun elizabeth makola ìbàdàn olú iléeṣẹ́ wọn ló wà ní woro roundabout ìbàdàn wọ́n tún wà lẹ́gbẹ̀ẹ́ ecobank challenge ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ first bank adjacent cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mọ́nú ilé grace lábẹ́ bíríìjì mọ́kọ́lá ń zero eight zero seven four eight eight eight eight eight eight. ẹ bá mi ká lè lùyà ogun ti o mo ti bọ́. <laughs> Dynamic Gospel Ministry International ló tún gbé àkànṣe ìyẹn alágbára kalẹ̀ a night of mega praise concert fourteenth dextology edition alẹ́ thursday eighteen november ọdún yìí gangan ni o aago mẹ́sàn-án lẹ́nu red carpet máa bẹ̀rẹ̀ kótó dípẹ́ máa wọnú ìyìn laago mẹ́wàá alẹ́ light of christ church international aládùúrà aka church ńlá odò ọ̀nà oríta challenge ìbàdàn ló ti máa wáyé o àwọn tó máa fi orin ẹ̀mí fawọ́ ọlọ́run sọ̀kalẹ̀ ni evangelist dr yinka ayefẹlẹ mon evangelist dr bukola akẹ́ adéṣẹ́wọlẹ̀ jésù evangelist esther adéọlá ẹ̀bọ̀pẹ́ ọlá johnson adùkẹ́ gold evangelist mike michael ọlágúnadé kàkàkí jésù pásítọ̀ ṣeun oyèwùsì oníwàásù máa wà níbẹ̀ láti mínísítà reverend dr ao oyèkàmí lolùgbàlejò evangelist gbẹ̀ngà ọmọ́táyọ̀ lọ́lọ́run fi ràn yín rán láti máa gbé àkànṣe ìyìn yìí kalẹ̀ agbára tó wà nínú yìí ó fẹ́ ṣẹ́gun fèmí àti ẹ̀ a night of mega praise concert ní kátijọ́ fìyìn fọlọ́run lálẹ́ thursday eighteen november ọdún yìí aago mẹ́wàá lè la máa bẹ̀rẹ̀ light of christ church international ní odò ọ̀nà oríta challenge ìbàdàn nínú àkànṣe ìyìn tọdún yìí ìtọ́rí àánú tún máa wà fún àwọn opó àtàwọn tó ń wojú ọlọ́run fáwọn nǹkan míì zero eight zero eight two two eight five five two eight ìyìn tọ̀tẹ̀ yìí wòlímọ̀ àbí tẹsítímọ́nì lórúkọ Jésù. kókó jọjọ ara ní fàbọ̀ sí i tá a bá ṣiṣẹ́ tó bá rẹ ni tá a fẹ́ kára ó padà bọ̀ sípò kókó ni pé ká fara lẹ́tọ̀ọ́ ẹ̀ tẹ́ bá fẹ́ ṣe massage tó máa mú kára yóò tò kẹ́ẹ̀ dàbí ọmọ tuntun the real spa ni ẹ kàn sí i fún onírúurú massage deep tissue massage aromatherapy massage head massage leg massage tó fi pregnancy massage bódẹ̀ jẹ́ facials lẹ́fẹ́ ṣe normal facial acne facial anti-tan facial anti-aging facelift facial wọ́n ṣe full body exfoliation wọ́n ṣe pedicure àti manicure oríṣiríṣi èròjà aṣaralóge wà lọ́dọ̀ wọn bíbá natural herbal lotions and creams cleansers for face and body aroma oils scrubs for face and body ẹ kàn sí the real spa lẹ́nìí ní nọ́mbà eleven okunola abas street off favour Lagos Road New Bodija Ìbàdàn tàbí kẹ́ pé zero eight zero three three five two four eight five zero zero eight zero three three five two four eight five zero Need rose spa ẹwà rẹ̀ á jáde bíi tọmọ tuntun. Ah. mama educom fashion school of course ọ̀gá ná bàbá. o oh, bẹ́bí ah, ah. aṣọ ẹ̀ máa fa ìlà rẹ̀ kẹ̀ o change télò ẹ̀ ni. èmi mà ní télò ara mi báyìí. ìgbà wo lè di fashion designer o ṣé lẹ́nu oṣù mẹ́fà tí mo travel yìí náà. díẹ̀ mi ò like bí mo ṣe ń jókòó sílé nígbà tó o sí around ni mo fi ẹ̀rọ sí mama educom fashion school mo ti kọ́ṣẹ́ mo ti mọṣẹ́. wow how come. bó ṣe ya everybody lẹ́nu nìyẹn o mama educom fashion school international standard ni wọ́n wọ́n lo kọ̀ǹpútà láti kọ́ wa kò dẹ̀ sí part of fashion design tí wọn ò kọ́ wa yékéyé yékéyéké aṣọ ọkùnrin ni tóbìnrin ni dresses lóríṣiríṣi wedding gown wò professional fashion designer níyàwó ẹ̀ báyìí. ibo lo ti wá rówó lọ mama educon fashion school. five thousand naira péré ni mo gba form mo dẹ̀ san school fees kékeré. ah ah níbo ni wọ́n wà. mama educon fashion school fìkàlẹ̀ sí glass house airport junction alákíá ìbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ bákan náà ni ààyè ilé ìgbé hostel accommodation ń bẹ fún gbogbo ẹni tí ó bá fẹ́ wá látọ̀nà jíjìn. oh eight one six nine oh five oh one four oh oh eight one six nine oh five five oh one four oh. gbogbo òbí o ọ̀rọ̀ aràn lára ọmọdé lágbára o aràn lè wà lára ọmọdé fún ìgbà pípẹ́ láì fi àmì kankan hàn. bẹ́ẹ̀ni àkóbá làǹlà nísìnyí máa ṣe fún ìlera ẹ̀kọ́ àti ìgbáyégbádùn ọmọdé. ni ọmọ ẹni ṣe gbọ́dọ̀ lo oògùn aràn la ṣe tún gbọ́dọ̀ dènà ìtànkálẹ̀ rẹ̀. ìdí rèé o tí ìjọba omi tuntun nípínlẹ̀ Ọ̀yọ́ fi ṣètò àkànṣe ọjọ́ táwọn ọmọ wa ó lo oògùn aràn. àwọn ọmọ ọdún márùn-ún sí mẹ́rìnlá ló sì kàn àwọn olùkọ́ àti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ elétò ìlera ni wọ́n lo oògùn aràn náà fún ọ̀fẹ́ sì ni. látọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹrìndínlógún sí ọjọ́ ẹtì jímọ̀ ọjọ́ kọkàndínlógún oṣù kọkànlá káàkiri ìpínlẹ̀ ọ̀yọ́ yìí. kí gbogbo àwọn ọmọdé tí kò sí nílé ìwé ó lọ rè gba tiwọn nílé ìwé tàbí ibùdó ètò ìlera tó bá súnmọ́ wọn. kóbìí kọ̀ọ̀kan ó rí i wípé ọmọ jẹun dáadáa kí wọ́n tó rí ilé ìwé láwọn ọjọ́ náà. ṣe ojúṣe rẹ o. ìkéde yìí wá láti iléeṣẹ́ ìjọba àpapọ̀ fétò ìlera láti pàṣẹ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ pẹ̀lú àtìlẹ́yìn evidence action gbogbo ọlọ́kọ̀ èrò nípínlẹ̀ ọ̀yọ́ ẹ yá mi létí yín o. ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ló ní sọ fún yín pé ìfọkànlẹ̀ gbogbo awakọ̀ èrò àtọkọ̀ yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ kẹtàdínlógún oṣù kọkànlá ọdún yìí micra bus itasi luxurious bus àtàwọn tírélà láwọn ibùdókọ̀ gbogbo ọ̀sẹ̀ méjì gbáko ni ó sì fi wáyé o ká lè mọ iyejú ọkọ̀ èrò àtàwọn awakọ̀ tí ń bẹ nípínlẹ̀ ọ̀yọ́ láti dènà ìwà ọ̀daràn gbogbo gómìnà ṣèyí mákindé ni ó ṣe ìfilọ́lẹ̀ ìfowókọ́lẹ̀ yìí o fọ́ọ̀mù ìfowókọ́lẹ̀ ti wà láwọn ibùdókọ̀ wa gbogbo láti gbà lọ́fẹ̀ẹ́ kẹ́sì fíìlì ẹ̀kẹ́ náírà owó ìtanràn ẹ tètè kàn sáwọn ibùdókọ̀ wa ní Ìwó Road Mọ́kọ́lá Àpáta Bẹ̀rẹ̀ Ẹlẹ́yẹlé Ọ̀jọ́ kẹ̀ẹ́dá fọ́ọ̀mù yìí padà pẹ̀lú ẹ̀dà driver's license voter card tàbí national id card yín níbẹ̀ làwọn elétò ìfowópamọ́lẹ̀ ó ti yà fọ́tò yín bẹ́ẹ̀ sì tẹ̀ka sórí ẹ̀rọ ayélujára kí wọ́n tó fún yín níwèé pélébé tẹ́ẹ̀mù lọ sọ́fíìsì oritma ní secretariat tí wọ́n ti bá yín parí ìfowópamọ́lẹ̀ yín pátá ẹ má kọtí ọ̀gbọ́n ìsọ̀rọ̀ yìí o. Okoto Jesu World Outreach in conjunction with Kan Ijebugbo present five days power pack crusade. Team the power as of old. Ìsọjí agbára ọlọ́jọ́ márùn-ún tí a fi darí sí ẹ̀mí Ọlọ́run alàyè gbé kalẹ̀ látọwọ́ àpọ́sù J.O. Afọlábí Okoto Jesu pẹ̀lú àkórí agbára ìṣẹ̀lẹ̀ ìgbani. Láti rẹ́ Jésù lóye olùwà aago márùn-ún ìrọ̀lẹ́ ọjọ́ ajé ọjọ́ kẹẹ̀ẹ́dógún sí ọjọ́ ẹtì ọjọ́ ìkọkàndínlógún oṣù kọkànlá ọdún yìí nìsọjí wáyé ní ààfin orímọlúsì òkè tako nílùú jẹ̀bú gbó st thomas african church tó wà ní ọbádà station níbẹ̀ la ó ti pàdé láago mẹ́sàn-án òwúrọ̀ ọjọ́ tuesday àti wednesday fún ministers and workers conference àdúrà pàtàkì tún wà fún gbogbo oníṣòwò àtòníṣòwò lọ́jọ́ ẹtì friday tí sọjí náà ó parí evangelist fọláṣadé odúyẹmí kan chairman ìjẹ̀bú west evangelist michael ìlọ̀rí k Anglican chairman Ìjẹ̀bú North evangelist Ìdòwú Joshua alága ìgbìmọ̀ ìsọjí apostle J.O. Afọlábí Òkòtó Jésù lónìsọjí Jésù lolúwa. ajá balẹ̀ ajá balẹ̀. ìròyìn ọ̀dà kò burú abala tó kángun sí àṣekágbá ńlá wàyí ní ìpínlẹ̀ Anambra wọ́n pé àjọ INEC ti fa ìwé àṣẹ máa bá ètò àkóso lọ ní wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ lé ẹni tí í ṣe gómìnà tìlú dìbò yàn ní ìpínlẹ̀ Anambra lọ́wọ́ ọ̀jọ̀gbọ́n Chukwuma Soludo àti ẹni tí í ṣe igbákejì rẹ̀ náà tí wọ́n jọ díje dupò tó ṣe pé òní ó ṣe igbákejì gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún ọ̀mọ̀wé Oyèkachi Ibezim wọ́n yí pé gbogbo ìwé àṣẹ yìí ni wọ́n ti fà lé wọn lọ́wọ́ ní àná ọjọ́ Jímọ̀ tí wọ́n sì pé àwọn méjèèjì jẹ́jẹ́ wípé àwọn ò ní tàsí àgẹ̀rẹ̀ kúrò lórí àdéhùn gbogbo tí àwọn ṣe nígbà tó náà sì ń ṣe ìkìlọ̀ fún ẹni tí ṣe alága àjọ elétò òdìbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà ọ̀jọ̀gbọ́n Yakubu Mahmood ńlọ wípé ńlẹ̀ ńlọ yìí o ẹ má jẹ́ kí etí àjọ elétò òdìbò kún lórí ntí ẹ̀ fi lẹ́nu ní àkókò ètò ìpolongo òdìbò tó bá jẹ́ ti dáadáa ẹ ṣe àfikún ẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ tó kù díẹ̀ káàtó ẹ má bójú àjọ elétò òdìbò jẹ́ o torí pé ntí ìbò ntọ́ka làwọn kéde ẹ̀ síta ọ̀jọ̀gbọ́n Chukwuma Soludo ńlọ gómìnà tó díje dupò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú All Progressives Grand Alliance APGA lẹ́yìn tọ́já yìí pé tó ń ti ọmọ oyè rẹ̀ kejì tí í ṣe igbákejì ẹ̀ ẹni wọ́n yìí pé wọ́n mọ̀ bá ètò àkóso lọ báyìí ní ìpínlẹ̀ Anambra. nílànà bá tètè tí kó tó di pé a mọ̀ dágbére dìgbà dàgbọ̀n wá fún tàárọ̀ yìí ẹja sáré mú ẹnu ba àwọn ìròyìn kọ̀ọ̀kan tí ò yẹ ká mọ̀ mú ẹnu bà lójú ìwé kẹsàn-án nínú ìwé ìròyìn Saturday Punch tó jáde fún tàárọ̀ ìwọ́n ní Lawan Ortom tó ń ti ọ̀má àgègè wọ́n ní gbogbo wọn náà ni wọ́n mọ̀ ṣèdárò lórí ti ikú àgàǹbẹ̀lẹ̀ eléyìí tó dẹ̀mí oníròyìn Vanguard légbodò wọ́n wá ń béèrè o wípé kí wọ́n ṣiṣẹ́ ìwádìí láti ṣíjú àwọn amòòkùnṣìkà ẹ̀dá tí wọ́n ń bẹ nídìí ìṣẹ̀lẹ̀ gbígba ẹ̀mí oníròyìn náà kí wọ́n fojú wọn hàn dé kí wọ́n sì fojú wọn wí iná òfin ìyẹn ò bẹ́ àwo gédéńgbé lójú ìwé kẹsàn-án bákan náà wọ́n ní ẹni tí ṣe akọ̀wé fún ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà yóò ṣàbẹ̀wò sórílẹ̀-èdè wa Nàìjíríà orílẹ̀-èdè Kenya àti orílẹ̀-èdè Senegal ẹni tí í ṣe akọ̀wé fún ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà Anthony Blinken ni wọ́n ti pé yóò ṣe àbẹ̀wò sórílẹ̀-èdè Kenya o ilẹ̀ wa Nàìjíríà àti orílẹ̀-èdè Senegal láàrin ọjọ́ kẹẹ̀ẹ́dógún nínú oṣù tá a wà yìí sí ogúnjọ́ nínú oṣù tá a wà yìí olúléeṣẹ́ àjọ orílẹ̀-èdè Amẹ́ríkà ti ń bẹ nílẹ̀ wa Nàìjíríà nílùú Àbújá àwọn ni wọ́n fọ̀rọ̀ léde bẹ́ẹ̀ wọ́n ní orílẹ̀-èdè Kenya ibẹ̀ náà ni ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ̀ níbi tí ó ti ṣèpàdé papọ̀ pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè Kenya Uhuru Kenyatta àtàwọn ọmọ ìgbìmọ̀ rẹ̀ wọ́n ní gbogbo ẹ̀ gbogbo ẹ̀ lórí bí àjọṣepọ̀ lẹ́kùn áfíríkà àtòrílẹ̀-èdè amẹ́ríkà bí yóò ti ṣe lè dandan sí òun náà ní ìpàdé ọ̀hún ní ọ̀dàlẹ́ lórí o ẹ wá já fìyún lẹ̀ àwògedengbe lójú ìwé kẹsàn-án nínú ìwé ìròyìn Saturday Punch wọ́n ní lórí rògbòdìyàn eléyìí ti ń fi ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC lògbòlògbò nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ní ọ̀rọ̀ ọ̀hún tún bọ́nà yọ míì yọ o pẹ̀lú bí ẹni tí í ṣe alága tí ń fipò sílẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC bó ti ṣe fẹ̀sùn kan Àlàó Àkàlà pé òun gangan ní dá ìyapa sílẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC wọ́n ní ọ̀rọ̀ awọ ilé tí ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ló tó bọ́nà mí yọ o